الله أكبر الله أكبر الله أكبر كبيرا الله أكبر كبيرا بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم وعلى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 آية الكرسي بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم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 àmín. adúpẹ́ lọ́dọ̀ rẹ ọlọ́run. adúpẹ́ lọ́dọ̀ rẹ ọlọ́run. àyẹ̀wò ọlọ́run. àyẹ̀wò ọlọ́run. olúwa wa. olúwa wa. ọlọ́run wa. ọlọ́run wa. ọba adẹ́dá. ọba adẹ́dá. ọba amúnímọ̀lá. ọba amúnímọ̀lá. ọba gbogbo ìgbà. ọba gbogbo ìgbà ọba àṣeyí tó wù lórí ẹrú ẹ. ọba àṣeyí tó wù lórí ẹrú ẹ. mú wa àánú rẹ àti bẹ̀wọ̀ ọlọ́run. àánú rẹ àti bẹ̀wọ̀ ọlọ́run. a fi àforíjì rẹ àti bẹ̀. àforíjì rẹ àti bẹ̀wọ̀ ọlọ́run. a fi ìyọ́nú rẹ ọlọ́run àti bẹ̀wọ̀ ọlọ́run. ìyọ́nú rẹ ọlọ́run àfi bẹ̀wọ̀ ọlọ́run náà. a oríire anábẹ̀wà Muhammad. a fi oríire anábẹ̀wà Muhammad. a fi bẹ̀wọ̀ ọlọ́run. a bẹ̀wọ̀ ọlọ́run. oríire wa ọlọ́run mẹ́jọ olórí ibú. oríire wa ọlọ́run mẹ́jọ olórí ibú àmọ̀dùnúwa ọlọ́run mọ́jọ fọ́. àmọ̀dùnúwa ọlọ́run mọ́jọ fọ́. omi ìbànújẹ́ ọlọ́run mọ́jọ bọ́ sámọ̀dùnúwa. omi ìbànújẹ́ ọlọ́run mọ́jọ bọ́ bẹ́ẹ̀. alibarika ara alukur'an alazim. alukur'an alazim. adúpẹ́ tọ́lọ́wọ́ bá ṣe wá ní mùsùlùmí. adúpẹ́ tọ́lọ́wọ́ tọ́lọ́ ṣe wá mùsùlùmí. adúpẹ́ tí ó kà wá kó àwọn tí ó gba oṣù rọ̀mọ̀dán. adúpẹ́ pé àwọn tó ramadan. adúpẹ́ pé ọlọ́run bá dá wa sí títí débi tí ramadan dé lónìí. ibi tó dé lónìí. ẹ èyí tó má sọ wá di àfẹ́kù o ọlọ́run má sọ wá di àfẹ́kù bẹ́ẹ̀ ọlọ́run dàpọ̀ jẹ́ àgbà àjálẹ̀ jẹ́ àgbà àjálẹ̀ ẹ̀ wá gba ìbádà wa lọ́wọ́ wa wá gba ìbádà wa lọ́wọ́ wa dàpọ̀ má kọ̀lé wa lọ́wọ́ má kọ̀lé wa lọ́wọ́ má dàlú wa láyà má dàlú wa láyà lálá ìlàhà ìlàlá àti gbogbo ẹ̀yin ẹni ọ̀wọ̀ níkàlẹ̀ àti bẹ̀rẹ̀ látọ̀rí bàbá wa àgbà international eh, president. Allah inshallah international president ti ti ansorul islam ọlọ́run jẹ́ àrí yín pé o ọlọ́run jẹ́ pé fún wa ọlọ́run jẹ́ kó wa jẹ́ pé ọlọ́run máa ṣàlékún dùnú ọlọ́run máa ṣàlékún àlàáfíà ọlọ́run máa ṣàlékún rọrùn ọ̀pọ̀ pẹ̀lú àwọn ènìyàn ní alẹ́ àná àwọn àtàwọn bàbá ni. alẹ́ àná àwa pẹ̀lú àwọn bàbá wa ni. wọ́n tún wá wọ́n tún wá yé àwọn ọmọ ọmọ wọn sí. wọ́n tún wá yé àwọn ọmọ ọmọ wọn sí. ọlọ́run àṣàlékún ọdún yìí o. ọlọ́run àṣàlékún dùnú. àdàgbà yọ̀ọ́gán ọlọ́run ìjọ ṣẹlẹ̀ sí láéláé. ọlọ́run ìjọ ṣẹlẹ̀ sí láéláé. àti àwọn bàbá wa tí wọ́n ń bẹ ní àwọn míṣánná wa Sidiqu Din ọlọ́run jẹ́ àríyé pẹ́ o ọlọ́run jẹ́ pẹ́ fún wa àti àwọn bàbá wa tí wọ́n bẹ ní mọ̀kádàm bàbá wa mọ̀kádàm ọlọ́run máa ṣàlékún dùnú. ọlọ́run jẹ́ àríyé pẹ́ àti pẹ́sidẹ́ntì chairman ti itihad uh, Al-Adabi ti Lagos Island ọlọ́jà rí bọ̀ ọlọ́mọ sàlékún rí ọlọ́mọ jẹ kó wa jẹ pẹ́ ọlọ́mọ sì ní gbẹ̀tọ̀ ló mọ yín lọ́wọ́ la ilaha illallah àwa kí bàbá wa àgbà níkàlẹ̀ ṣéèkù wa àgbà misaalu sheikh àwọn náà tún ní bàbá wa àwọn ní bàbá wa alájí àgbà àwọn náà tún ní bàbá wa àbùtó ọlọ́run jàre yín pẹ́ ọlọ́run masalekun rí yín o ọlọ́run masalekun dùnú masalekun fàyàbalẹ̀ ìfẹ́ tí wọ́n ní sí bàbá wa àbùtó ìtẹ̀lé tí wọ́n tẹ̀lé wọn ẹ tí wọ́n sojú wọ́n sì tún padà náà wọ́n náà ló yọwọ́ lọ́rọ̀ yìí o ìlàlá ìlàhà ìlàlá àwọn kí gbogbo ẹ dákun torí tọ́lọ́ ń bí gbogbo ìtìhádì lápapọ̀ ẹ mọ kí bàbá wa àdúrà gbà náà gbogbo àgbà wa ìtìhádì àwa àwa ansọ́ọ̀rù anzẹ́ńkálẹ̀ àwa náà tún ní àdàbíyà àwa kí gbogbo ẹ̀yin ìyá wa lápapọ̀ ọmọ oníkálukú ọlọ́ọ̀ni sọ wọn ní gíláàsì ìbànújẹ́ ọlọ́wọ́ jẹ́ jèrè wa o.

غير المغلوب عليهم ولا الضالين آمين tó ntí wọn ní kí a sọ̀rọ̀ lé lórí. ntí wọn ní a sọ̀rọ̀ lé lórí. òun náà ni ìbéèrè tí ń jára ìrìn káàkiri. náà ni ìbéèrè tí ń jára ìrìn káàkiri. mo wí bẹ́ẹ̀ ní alẹ́ àná. lálẹ́ àná wọ́n wí bẹ́ẹ̀ tí mọ̀ pé òun náà látún wá tọ̀ lónìí. lọ́dọ̀ àwọn bàbá wa. mi tún wá mọ̀ pé ààyè yìí gan-an náà látún wá ń bọ̀. ẹ ònkálukú ti rí wípé ìṣòro rèé ti ń jà nàyìn. ìṣòro rèé ti ń jà nàyìn nàyìn. tí ọlọ́run ọba ń dán wa wò. tọ́lọ̀ dán wa wò látara àfọwọ́fà ọwọ́ wa. látara àfọwọ́fà wa ìyẹn ni a sáré a ṣe revision ti tọ́kọ̀dà ọlọ́run jàmọ́ náà wà lórí bàbá tún ní ká yà lọ́bẹ̀ ọ̀hún ó rà ẹ̀kọ́ òun tó fẹ́ gùn díẹ̀ àmọ́ básìkò ṣe ti rí àwà sùn ní rúdúdú insha ọlọ́run ojú rọrùn fún wa. ilé ayé ní tí ò dán ni kò dán ilé ayé tí ò dán ni kò dán kò perfect ọlọ́run ò perfect rẹ̀ fún ọmọ ẹ̀dá ádámà. ọmọ ẹ̀dá ádámà. bẹ́yàn bá ń bẹ nínú ayé tí ò ní ṣòro. bẹ́yàn bá ń bẹ nínú ayé tí ò ní ṣòro. òun náà di ọlọ́run ọba nù. òun náà di ọlọ́run ọba nù ni. ọlọ́run ọba ni ọba tí ò ní ṣòro. ọlọ́run ọba nìkan ni ò ní ṣòro tuntun rẹ̀. débi pé anabi wa Muhammad. sallallahu alaihi wasallam. ó ní tó bá já sí pé ọlọ́run ọba bá fi kọ̀ọ̀kan náà òun ní ọlọ́run bá fi kọ̀kọ̀ mọ́ ní. òun náà bá ti máa ń ní ṣòro. òun náà bá ti máa ń bọ́lọ́wọ́n bá bá ṣe bẹ́ẹ̀ fún kó wa wa náà. bọ́lọ́wọ́n bá ṣe bẹ́ẹ̀ fún kó wa wa náà. òun kálukú ó ṣàgbéjẹ́ mọ́wọ́. òun kálukú ó ṣàgbéjẹ́ mọ́wọ́. òun kálukú ó jòkó ara rẹ̀ jẹ́. yóò mọ ibi tí oore ti ń bọ̀. yóò lè tètè ẹ́ yóò lọ lúgọdé. ibi tí aburú bá ti ń bọ̀. yóò mọ̀. yóò mọ̀ bẹ̀. yóò sì lè sá lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní wàlá kuntu a'lamu al-ghayba lastakthartu min al-khayr ọlọ́wọ́n bá sọ bẹ́ẹ̀ nínú alukur'an ọlọ́wọ́n bá ní sọ fún wa qul la amliku li nafsi naf'an wala darran illa ma sha Allah. ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء in ana illa nadhiru wa bashir. tó bá dá sí wípé láàmúlíkù lè ná sí iná fáwọn aláàbọ̀rọ̀ èmi gan mi lè ṣe àǹfààní kankan fúnra ara mi. mi lè ṣe àǹfààní kankan fúnra ara mi. ọlọ́run ọba ń sọ fún àná pé kó sọ bẹ́ẹ̀ fún gbogbo aráyé ìlé sí àǹfààní kankan fúnra mi bẹ́ẹ̀ ni ìsìlẹ̀ kó ìnira kankan bára mi. ìlé kó ìnira kankan bára mi. èmi gan-an mi ìmọ̀ ntọ́lọ́wọ̀ ọba ó fi mí ṣe. èmi gan-an ìmọ̀ ntọ́lọ́wọ̀ ó fi mí náà ṣe. wàlá àdèrí máa yù fàálù bí wàlá bìkùn ìmọ̀ ntọ́nà ọba gan lè fi mí dá lára. ìmọ̀ tó lè fẹ̀yìn náà dá lára. bẹ́ẹ̀ ni ìmọ̀ tí ó lè fẹ̀yìn náà dá lára. ìmọ̀ tó lè fẹ̀yìn náà dá lára àṣé ìmọ̀ ọbẹ̀ nílé ayé wa ọlọ́run ọba ti prógrámù rẹ̀ pẹ̀lú àdánwò àdánwò láti ẹ kálí pẹ̀lú ìṣòro pẹ̀lú ìṣòro kálí bá ara ọjà rẹ̀ ní ara wa ẹni tí ó bá sì sórí ikú náà àtàrà ẹnìkan náà ni ó ti rà á. láàkè ayé àkàn náà lé lórí àwọn aṣọ òrùn nínú kọlọ́ọ̀ bàbá ọlọ́run jẹ́ ẹgbẹ́ fún wa. لا إله إلا الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم gbogbo àwọn olóríire ni ẹja àjọ wí bẹ́ẹ̀ ọlọ́run bá ní wàhálà nábẹ́lú wọn nà kún hàtà nàlámà mùjáhìdínà mí kún wà sọ́ọ̀bìrì. wàhálà nábẹ́lú wọn nà. منكم حتى نعلم المجاهدين منكم والصابرين ونبلو أخباركم ونبلو أخباركم ونبلو أخباركم gbogbo ẹni tó bá máa wọ́n yí padà ní ẹja àjọ gbé kéwú. wọ́n ṣàlẹ́ ń bẹ̀rù بعد ọlọ́run bá ń sọ fún gbogbo mùsùlùmí òdodo. ọlọ́run sọ fún gbogbo mùsùlùmí òdodo. gbogbo ẹni tó gbà ọlọ́run ọba gbọ́. gbogbo ẹni tó gbà ọlọ́run ọba gbọ́. tó gbàgbé ọlọ́run ọba ọba ọ̀kan ṣoṣo ni. ọgbà ìgbé ọlọ́run ọba ọba ọ̀kan ṣoṣo. ó ní gbogbo ẹ̀yin mùsùlùmí. gbogbo ẹ̀yin mùsùlùmí. gbogbo ẹ̀yin mùmíní náà. ẹ máa ṣe ìgbáradì ẹ máa ṣe ìgbáradì ẹ ṣe ìpalẹ̀mọ́ ẹ ṣe ìpalẹ̀mọ́ ó ti àbáàkùn. àdáwò náà àdáwò náà àdán yìí wò títí tí a fẹ́ fi mọ àwọn tí wọ́n jẹ́ olùgbìyànjú òdodo. àdán yìí wò títí a fi mọ ẹni òdodo nù yín. àwọn tí wọ́n ń ṣe kìràkìtà sójú ọ̀nà tàwọn ọlọ́run. àwọn tí wọ́n ń ṣe kìràkìtà sójú ọ̀nà. bóyá nígbà tí wọ́n ń ṣe é torí pé ń dán fún wọn ni. torí pé ń dán fún wọn ni wọ́n ti ń bóyá tí nǹkan bá yí padà bóyá wọ́n á síwọ́. ṣe tí máa boni ní sùúrù. gbogbo ẹni tí máa boni. ọlọ́run bá ní a máa dán wọn wò. a tún dán wọn náà wò. a máa mì wọ́n wò. a mì wọ́n wò. a dán wọn wò títí títí wọn a tún képe ọlọ́run ọba. wọ́n tún képe ọlọ́run ọba. anabiwa muhammed adáwò wazulzilu hatta yakula rasulu walladina ma'ahu. نصر الله وزلزلوا حتى يقول الرسول والذين àákọ sí ọlọ́run. àkọ́kọ́ àdáàkọ sọ́lọ́run. nígbà tí ìṣòro bá dé. nígbà tí ìṣòro bá dé. òun náà ni ká máa fúnra wa ní èrò tó dáa. ká máa fúnra wa ní èrò tó dáa. ó wá ní. ó wá ní. ẹ yóò lọ. yóò lọ. onígbèrè. onígbèrè. torí ilé ayé náà. ilé ayé gan fún rẹ̀. ìṣẹ̀lẹ̀ ayé gbèrè. ìṣẹ̀lẹ̀ ayé gbèrè. ilé ayé. ilé ayé. tó máa tán ni. ìdí òkú ṣe ni. ó ti fẹ́ tán. ó ti fẹ́ kù ṣe. àbúrò ìsìn lù. ọ̀nà ìsìn الرسول وذكر الذين معه rẹ̀ lọ́jọ́ sí. pẹ̀lú àwọn sábẹ́ tó ń bẹ pẹ̀lú rẹ̀. àwọn kèfèrí wọ́n ń ṣe wọ́n ní sùtá. àwọn kèfèrí ń ṣe wọ́n sùtá. wọ́n lé wọn kú onílé. wọ́n lé wọn kú onílé. wọ́n jẹ́ kí wọ́n rí léwọ́. wọ́n jẹ́ kí wọ́n ró ń jẹjẹ. wọ́n fara ni wọ́n. ọlọ́wọ́ bá ní àwa dán wọn wò títí tí wọ́n fi wá képe ọlọ́run. wọ́n wá ní ìwọ ọlọ́run òjíṣẹ́ wo ni ọlọ́wọ́ bá fẹ́ẹ́ dé ni. ọlọ́fẹ́ dé ni. ó fẹ́ẹ́ ràn wá sí ni. ọlọ́fẹ́ Gracias. kan ó náà ni wọ́n fi ń búra wọn ní ọ̀rọ̀ ọlọ́run nígbà gbogbo ìṣòro tó kọjú sí wọn nígbà náà ọ̀rọ̀ ọba ti ṣe tán ó ti fẹ́ ká kúrò fún wọn. still love. wọn tẹ́lẹ̀. a ní bí ìṣòro bá dé kí wọ́n ṣe sùúrù pẹ̀lú àwa ọlọ́run. kí wọ́n ṣe sùúrù pẹ̀lú àwa ọlọ́run. a ní kí wọ́n fara da ìṣòro tó kọjú sí wọn. wọ́n fara da. a sọ fún gbogbo mòmìnì náà. a sọ fún gbogbo mòmìnì náà. ìṣubìrú wà sọ bìrú wà rọ bìtò wà tako lọ. لعلكم تفلحون يا أيها الذين آمنوا àti sọ fún pé kí wọ́n ṣe ìfaradà pẹ̀lú àwa ọlọ́run. wọ́n ṣe ìfaradà pẹ̀lú àwa ọlọ́run. n tó kọjú sí wọn. n tó kọjú sí wọn yìí. kìí ṣe n tó máa lọ gbére. kò ní máa lọ bẹ́ẹ̀ gbére. ọlọ́run bá tún wá ní bá a ṣe ní kí wọ́n ṣe sùúrù náà. àti ní wọ́n ṣe sùúrù náà. kí wọ́n ní ìfaradà tó pé. wọ́n ní ìfaradà tó pé. kí wọ́n ní ìfaratì tó kún kẹ́kẹ́. ọlọ́run ní àtún tó ń ṣe sùúrù náà àtún wá lórí sùúrù wọn ṣé wọ́n ṣe lórí òótọ́ ni àbí wọ́n gbà ká mú ọlọ́run ọba wa ni wàlà nàbẹ̀lò wà nàkùn hàtà nàlámẹ̀lò jáàlìdì nàbínkùn wà sọ́ọ̀bìrì náà a tún wá dá àwọn onísùúrù a tún dá wọn wò. wà nàbẹ̀lò wà àfùbárọ̀ kùn a tún wá dán wọn wò lórí ìròyìn tí ń bẹ lára wọn. kí ni àwọn ìròyìn náà ẹni tí ń sọ wípé ẹ bẹ̀rù ọlọ́run ìjọ lóòótọ́ ó bẹ̀rù ọlọ́run ẹni tí ń sọ pé ẹ ṣe rere ìjẹ́ ń ṣe rere ẹni tó ń sọ pé ẹ ṣe sùúrù ìjẹ́ òun náà lè fara dá. kan ìṣòro látara àwọn ọmọ. ìgbọ́ kan ìṣòro látara àwọn ọmọ anabi wa yusufu ó tẹ̀lé àwọn ọmọ ìyá rẹ̀ yòókù wọ́n jọ da ìgbẹ́ lọ ìgbà tí wọ́n darí dé látara kéèta látara inú níbí ni wọ́n ṣe anabi wa yusufu bí wọ́n ti rí nígbà tí wọ́n délé wọ́n pa àlọ́ fún bàbá wọn wọ́n ní yusufu ńgbà tá a dóko ìkókó mà ti jẹ́ wà lùzìlù àtà yaqula rasulu walladhina ma'a. qala bal sawwalat lakum anfusukum amran. qala bal sawwalat lakum anfusukum. wa Yakubu. Ànábì wa Yakubu. Ó wá sọ pé fàṣọ́bírú ń jẹ̀ mí lóyún. Sùúrù tó rẹwà ó dọwọ́ mi. Sùúrù tó rẹwà ó dọwọ́ mi. Sùúrù tó tọ́ dọwọ́ mi. Ó dọwọ́ mi o. Bí mi ti máa ṣe àfi kí n gba kámú. Fàṣọ́bírú. òun náà ní pé bí ìṣòro bá dé ọ̀dọ̀ ọlọ́run ọba là á wá ìrànlọ́wọ́ lọ. ọ̀dọ̀ ọlọ́run là á wá ìrànlọ́wọ́ lọ. a kì í sálọlé onífá. a kì í sálọlé aláwo. ànábì wa Yakubu. ó máa ń sọ wípé wallahul musta'an. dáa. ó ní kátòrò kò kú ọ̀bádà rẹ̀ a dáa. sá ṣé àmọ̀ wa sá lọ lè bá ẹni tá a dá ní àbí ká lọ bá ọba adẹ́dá gan. àbí adẹ́dá gan. ọba tó dá wa. ọba tó dá wa. tó mọ̀ wa. tó mọ̀ wa. tó mọ̀ wa. tó mọ̀ wa lámọ̀ yípo. ọba tó dáwà Allahul musta'anu ala ma tá a bá ti wá ìrànlọ́wọ́ dọ̀ọ̀dọ̀ ọlọ́run ọba. lágbára àti káàkó. ó lágbára àti káàkó fún wa. a a tẹwọ́ sí níwájú ni. a tẹwọ́ sí a máa tẹ̀lé. torí pé ìmọ̀ ti ọlọ́run ọba lójú púpọ̀. ìmọ̀ ti ọlọ́run lójú púpọ̀. kí ẹ̀rọ tẹwọ́ sọ́lọ́run. ẹ̀rọ tẹwọ́ sọ́lọ́run. kọ́ wa ká ọwọ́ náà lófìfo. kọ́ wa ká ọwọ́ náà lófìfo. kí ti ọlọ́run ọba lójú púpọ̀. kí ọlọ́run ọba lójú púpọ̀. a bá tẹwọ́ jẹ ni. tí a fi kọjú ṣòro nígbà tó bá dé. a fi kọjú ṣòro nígbà tó bá dé. òun ni ká mú dúpẹ́ fún ọlọ́wọ́ ọba wa ká dúpẹ́ fún ká gbé ògo fún ká gbé ìbà fún torí nínú ẹgbẹẹgbẹ̀rún ṣòro tí fi kẹrú ẹ ó kàn fi ẹyọ kan ní àdúgbò kan ó wà tó fi tọ́ wa lẹ́nu wò ni ẹ torí ọ̀pọ̀lọpọ̀ oore ń bẹ lọ́dọ̀ ọlọ́run tí ó ṣe fún wa tá a lè dúpẹ́ rẹ̀ tán wà ní ń tà ó dùn. نعمة الله لا تحصوها وإن تعدوا نعمة الله لا تحصوها وإن تعدوا نعمة الله لا تحصوها ìwọ̀nba oore tí èyí tó ṣẹ́kù tá a rí. èyí tó ṣẹ́kù tá a rí lóore. adúpẹ́lẹ́ lórí adúpẹ́lẹ́ lórí dáadáa. adúpẹ́ fún un. adúpẹ́ fọlọ́. torí bàbá dúpẹ́ fún aya aláìmoore ni. bàbá dúpẹ́ aya aláìmoore ni. èyí tá à ń pè pé kó mú kó. èyí tá à ń pè kó. tó bá mú kó tán. tó bá mú kó tán. ǹjẹ́ a tún lè dúpẹ́. a tún lè dúpẹ́. ọlọ́wọ́n ọba a máa dúpẹ́ fún ẹni tó a máa tún san ẹ̀san fún ẹni tó bá dúpẹ́. ẹni tó máa láhùn ṣáàkì الشاكرين فاجز الله الشاكرين وسيجزي الله الشاكرين ẹni tí bá máa dúpẹ́ fún ọlọ́run ọba. ẹni tí bá dúpẹ́ fún ọlọ́run ọba. ọlọ́run ọba tó dẹ̀ wá gan kì í ṣe aláìmoore. kì í ṣe ọba tí yà aláìmoore. ẹni tó bá dúpẹ́ fún ọlọ́run. ọlọ́run ọba ní èmi gan màá sì tún dúpẹ́ fún un. màá san ní ẹ̀san oore. bá a bá dúpẹ́ lórí oore tí ọlọ́run ọba ṣe fún wa. ṣé oore ti ìṣẹ̀dá wa ni. ọlọ́run ọba wa ń gbé ìgbà fúnra rẹ̀ lórí igbó dá wà sáyé wà mú. ṣé ọgbẹ́ ti làákàyè tí ọ̀rọ̀ wọn bá dá fún ọpẹ́ ti làákà ìtọ́lọ ń mú wa ní. ṣé ọpẹ́ tẹ́tí ni. ọpẹ́ tẹ́tí lásán ni. títójú ni. títójú lásán ni. ti eh, imú ni. timú ni. tẹnu ni. tẹnu ni tẹ́tí ni. tọkàn ni. tọkàn ni tẹ́sẹ̀ ni. ti gbogbo oríkèéríkè ara ni. kẹ̀míkà fẹ́ dúpẹ́ fún mi. mélòó la fẹ́ sọ mẹ́ mélòó la fẹ́ ká. ṣé ti ti eh, àṣeyọrí tọmọ ni. àṣeyọrí tọmọ ni. ṣé ti iṣẹ́ tà ń wá ni. iṣẹ́ tà ń wá ni. ibẹ̀ láyé wa gan-an ǹjẹ́ a ti rọ́pẹ́ rẹ̀ dún tán. wà

تذكر فضل الله والفضل والشكر تذكر فضل الله والفضل والشكر. ọlọ́run àfáà olórí wa ń fún wa. èmi náà máa jẹ̀rẹ̀ fún wa. ẹ tani ọ̀nì tí ọlọ́run bá ṣe báyìí fún. ọ̀rẹ́ tó lọ ṣe bẹ́ẹ̀ fún. libni ádámà tí ọmọ ànábì ádámà náà ni. ọmọ ànábì ádámà náà ni. ẹ ntọ́ yẹ. ntọ́ yẹ. lọ́dọ̀ ọmọ ànábì ádámà. lọ́dọ̀ ọmọ ànábì ádámà. wọn náà ni kó máa ṣe ìrántí gbogbo oore tí ọlọ́run bá ṣe fún wọn. máa ṣe ìrántí gbogbo oore tó lọ́wọ́ fún wọn. wọ́n máa rántí kó dúpẹ́ kí ọlọ́run ọba kó sẹ̀san tó pé èlì mọ́ kẹ́lẹ́ àgbà. ó kọ orígun sọ̀kalẹ̀ nínú ni àdàmọ̀lẹ́ ìtàhùn tàdákàrọ̀ fọ́ọ̀lá mọ́ ìwà ìfọ̀ọ̀lá wà ṣàkàrọ̀. èyí yẹ ọmọ ádámà náà ni kó fi ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ fọ́lọ́hún. ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ fọ́lọ́hún ọba. wọ́n sàlím. كل أمر الخلق لله وحده وسلم كل أمر الخلق لله وحده وكل أمور للخلق في قبضة القدر فكل أمور الخلق في قبضة القدر ẹjọ́ ọ̀rọ̀ ilẹ̀ fọlọ́hún ọlọ́run ọba alámojútó ni lillahi wahdahu ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni. ọlọ́run ọba ọ̀kan ṣoṣo. gbogbo tí ń ṣe kó wá. gbogbo tí ń ṣe nìkan. ní ti ń bẹ nínú àkọọ́lẹ̀ ni wàsálẹ̀ ń. ibi tá a sọ̀rọ̀ àdá sí náà nù. قبضة القدر وكل أمور الخلق في قبلة القدر. إيه، الله bá ibi tọ́rọ̀ wa ó dùn mọ́ wa tí ó mọ dùn mọ́ wa náà ni kó mọ bá wa gbọ́rọ̀ wa kàn. bẹ́ẹ̀ni kò gbọ́rọ̀ wa kàn. náà mọjọ ọ̀rọ̀ wa ó yíwọ. mọjọ yíwọ. àdánwò tí ó gbé bá wa tá a fi wá kọlù rẹ Ọlọ́run Ọlọ́run dákun mọ gbèdú wa o Ọlọ́run dákun wá ọ̀rọ̀ wa ní pẹ̀lẹ́ Ọlọ́run dákun ṣe wá wa lọ́mọ náà Ọlọ́run